ìdí tẹ ṣe ń ṣe báyìí tẹ́ ń jẹun bí ewé. wọ́n mi eléyìí ṣe bí ánímà. amúlẹ̀ gọ́gùtì báyọ̀ ẹ̀ báyọ̀ cloth báyọ̀ cloth. mo lọ tọ́kì ni ẹ ti àdìmọ̀wọ̀dé ìdájí alẹ́ àná mo dé. ọ̀rẹ́ ti wá ní mátòdò ní àwọn òwèrè tó ń fún ní ten thousand naira lóṣù. ká ní pé mo wà nígbà tọrọ yẹn ṣe nǹkan tí mi ò bá bá wọn fà. n bá ń kí ẹ mọ́lẹ̀ lórí bed ṣíṣe twenty thousand máa ń ṣe. màmá ṣíṣe five hundred thousand fún ẹ màá lo gbogbo ọ̀ṣọ́ mi màá fẹ́ kú. àwọn tí mò ń fẹ́ ń sin àwọn tó mọ wọ́ọ̀tì mi ni one million la fi ń ṣeré. tí o bá tiẹ̀ láhùn sí rẹ tó yẹ kó láhùn sí mi náà ni kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọkàn squander wọ mi. èlò èlò ni mo ti nà tẹ́tẹ́ ń pariwo báyìí. ẹ má bínú sí mi ilé mọ́mọ́ kí n ta tẹ ọ́dà lọ́dọ̀ mi kí n lọ tọ́kì fúnra mi mo rán yàn ni àṣẹ sàrà náà lọ yes ontario ni mo ti rà ní london ah sorry my bad ontario ní canada. These jeans, I got it for 100,000 naira. You know I don't do cheap. Everything about me is expensive. Fọ́ àwọn ọ̀sẹ̀ eléwé ń jẹ wí olórí ikọ̀ òkèrè kà. Ṣé nítorí pé ọ̀nà yàrá pàjálà ọdún kọ̀ọ̀tún láwọn olùpẹ́ lẹ́yà ló ń ṣe? Bó o ṣe wà yìí, ẹni tí ó fi òmùra o, èjì ròyìn. Ó ní tóun bá ti ti báyìí mọ́ fún mi bọ́ta ni. Ẹnu yìí, ẹnu yìí, ẹ má wọrí. Ó rí bíi toothpick tí ọ̀dà mọ́. Àwọn onígbóúnjẹ fún ọ tó ń sè. Ojú gbogbo abẹ́rẹ́ ẹrùn oníkàǹpálà. Ó ti lo mọ́fẹ̀ẹ́tì tí ẹ ti yẹ èmi ò fẹ́ ká pọ́njú o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni téèyàn bá fi sùúrù ṣe nǹkan èèyàn ló máa ń tọ́jọ́. gbogbo wàhálà tó wà nílẹ̀ ìwọ ló tí wo bá dẹ̀ fi òpó rán òpó rẹ̀ ni torí he is more responsible than you. wá bẹ́ẹ̀ lé ní o ò ṣáà expect máa wá tí mo fi wá ìdìbò wá mi mọ̀ bóyá dáńdì ẹ̀ náà bóyá ó ń dẹ́rù bá wọn <laughs> bóyá ó dàbí òkùnkùn lájà. sísí. ẹ̀hẹ́ ṣé mo ṣe máa dá ìyàwó ọ̀gá ẹ̀ lóhùn nìyí. olùwọ́n sọ ìfẹ́ fẹ́ fọ́n náà bàtà níbi karol wáìfì ni àwọn tí wọ́n ta tí wọ́n tà mọ́ ń wò kéde ẹni ẹ̀tẹ̀ ń kúrò ọmú fọ́ ajẹ́ bí àjọ mu gidi lórí sílípáàsì òkè àbọ̀ àwọn ọmọ rẹ̀ ṣe rí. Ah! apitimire omure they are well shaped take your time. welcome to my live video guys. tap tap tap lórí igi ewédú ẹyọ kan tí ò tó one dollar. lédi yẹn ò fún mi ní peace of mind mo lè délé sí kó ní pé mò ń rùn bí ẹni tó dàgbẹ́ sí lára. àìmọye designer tó jẹ́ pé owó ẹlòmíì ò ká tọ́wọ́ àwọn ọjà yìí bọ́sẹ̀ one point one million one million. tẹ́bá wo ẹlòmíì irú páálí náà wọ́n fi pákéjì ẹ̀ àmú fàṣásì wọ́n ń tà tẹ́bá tí wọ́n wà ra páálí tí wọ́n dáadáa ẹ̀rọ lábàǹkẹ́hùn bẹ́ẹ̀ ẹlòmíì ń ta fàṣásì ọlábàǹkẹ́hùn fẹ́lòmíì fàṣásì.